àwọn kan ń pè ní evil genius nítorí wọ́n gbàgbọ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ète ó mọ àyínìke àti àyínìpadà ọpọlọ orí rẹ̀ sì ń ṣiṣẹ́ ní gbogbo ògbà bí ọwọ́ aago tó bá kíni láàárọ̀ ó ṣeé ṣe kó jẹ́ ọwọ́ alẹ́ la wà a máa fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun síta a sì máa ṣọ́ni mú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Maradona làwọn mìíràn fẹ́ràn láti máa pè é gẹ́gẹ́ bí orúkọ eléègé àrà agbábọ́ọ̀lù ilẹ̀ Argentina kan ìdí ni wípé wọ́n rí i gẹ́gẹ́ bí ẹnìkan èyí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà ríboríbo lásìkò náà bó ṣe ń gbá àwọn ènìyàn sọ́tún bẹ́ẹ̀ ló ń gbá wọn sósì tí ẹnikẹ́ni ò sì mọ ohun tó wà lọ́kàn rẹ̀ ní pàtó àmọ́ pẹ̀lú gbogbo eléyìí tá a kà yìí kò ṣàì ní àwọn ohun tó dáa tó dáa èyí tó ṣe lásìkò ìṣèjọba rẹ̀ tá là ń sọ gan-an general ibrahim badamasi babangida ajagunfẹ̀yìntì ní lórílẹ̀‐èdè nàìjíríà olórí orílẹ̀‐èdè nàìjíríà ní pẹ̀lú lásìkò ìṣèjọba ológun láàrin ọdún 1985 sọ́dún 1993 odindi ọdún mẹ́jọ gbáko ibrahim babangida ló dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ muhammadu buhari ara àwọn ẹ̀sùn táwọn ọmọ nàìjíríà fi kan ìṣèjọba buhari láàrin ọdún 1983 sọ́dún 1985 ni wípé àwọn òfin rẹ̀ ti le jù ó burú ó sì máa ń dijú mọ́rí ni ní gbogbo ìgbà àmọ́ eré àsàsàmọ̀sí lẹ́nu bí ẹni ọkọ̀ jálẹ̀ ni Ibrahim Babangida kọ́kọ́ fi gbẹyẹ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó di olórí ìjọba ológun lọ́dún 1985 ó kọ́kọ́ fi àwọn ohun tó dáa tó dáa síwájú láti fa ojú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ra Babangida jà fún orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ogun Biafra kódà gan pàápàá ó farapa lójú ogun ìyẹn lọ́dún 1969 tí ọ̀tá bà á láyà wọ́n gbé e padà sílùú Èkó fún ìtọ́jú kó tó tún padà sójú ogun lẹ́yìn ogun náà ó gba ìgbéga lẹ́nu iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìdìtẹ̀gbàjọba ni Babangida kópa nínú ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá tọdún 1983 èyí tó sọ Muhammadu Buhari di olórí orílẹ̀‐èdè lásìkò náà tí Babangida sì di Chief of Army Staff láti ìgbà náà ni Babangida ti ń gbèrò lọ́kàn rẹ̀ bó ṣe máa yí Buhari lágbo dà síná nígbà tó dọdún 1985 precisely August 27 pẹ̀lú ìrànlọ́wọ́ Sani Abacha Aliyu Gozo Halilu Akilu àti àwọn mìíràn Babangida gba ìjọba lọ́wọ́ Buhari lójú ẹsẹ̀ ni Babangida ti yí orúkọ ipò rẹ̀ èyí tí wọ́n máa lò láti fi pè é padà sí President and Commander-in-Chief of the Armed Forces of the Federal Republic of Nigeria tó sì fi Buhari sí àtìmọ́lé títí di ọdún 1988 ara àwọn ohun tí Babangida fi fa ojú àwọn èèyàn mọ́ra lásìkò tó gba ìjọba ni wípé ó kọ́kọ́ tú àwọn olóṣèlú èyí tí Buhari rọ́ sí àtìmọ́lé sílẹ̀ bẹ́ẹ̀ ló gbẹ́sẹ̀ lé òfin kan tí Buhari fi de àwọn oníròyìn pẹ̀lú ìlérí wípé òun ò ní fi ohunkóhun bò nínú ìṣèjọba òun inú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló dùn wípé àti ní aṣíwájú rere Babangida ṣe àgbékalẹ̀ ètò kan èyí tí wọ́n ń pè ní structural adjustment program láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà gbèrú sí i bákan náà Babangida ló gbé olúlu ilẹ̀ Nàìjíríà kúrò nílùú Èkó lọ sí Àbújá òun ló ṣe ìdásílẹ̀ àjọ National Orientation Agency àsìkò ìṣèjọba rẹ̀ ni wọ́n dá ìpínlẹ̀ Katsina Abia Akwa Ibom Kogi Ọ̀ṣun Anambra Delta Jigawa Kebbi Yobe àti Taraba sílẹ̀ Babangida ló kọ́ afárá Third Mainland Bridge sílùú Èkó òun ló ṣe ìdásílẹ̀ Federal Road Safety Corps ìyẹn FRSC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kọ́ federal secretariat sí gbogbo ìpínlẹ̀ òun ló sì fi ààyè gba ìdásílẹ̀ iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn láti ọwọ́ àwọn aládàáni pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn nǹkan dáadáa dáadáa tí Babangida gbé ṣe àmọ́ lára àwọn aburú èyí tí ìṣèjọba Babangida ṣe tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń rántí títí lọ dòní ní àìbìkítà fún ẹ̀tọ́ ọmọnìyàn kò fààyè gba ẹ̀gbin tàbí kí ẹnikẹ́ni ó máa sọ̀rọ̀ tàbí bu ẹnu àtẹ́ lu ìṣèjọba rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ajìjàǹgbara àti òǹjàjà ẹ̀tọ́ ni Babangida rọ́dà sí àtìmọ́lé lọ́nà tí ò bá òfin mu bákan náà ló fi ojú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ráre láwọn bíi Gani Fáwẹ́hìnmí Fẹ́mi Fálànà Fẹlá Aníkúlápó Kútè Ọmọyẹlé Ṣòwòrẹ́ Ṣéhù Sànní àti àwọn míì ìwà ìbàjẹ́ lábẹ́ ìṣèjọba Babangida peléke pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù owó náírà èyí tí wọ́n fi ẹ̀sùn kan ìṣèjọba rẹ̀ wípé wọ́n ṣe kúmọkùmọ. ohun mìíràn tó jẹ́ ẹ̀sùn tí wọ́n kà sí ìṣèjọba Babangida lẹ́sẹ̀ òun ni ikú Delegiwa gbajúgbajà akọ̀ròyìn ni títí di òní ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ń tọ́ka àléébù sí ìjọba Babangida lórí ikú Delegiwa pẹ̀lúpẹ̀lú ìpakúpa tí ìjọba Babangida tún pa Mamanjiyavaxa lórí ẹ̀sùn wípé ó fẹ́ dìtẹ̀ gba ìjọba ní tipátikúùkù ó wà lára àwọn ẹ̀ṣẹ̀ èyí tí àwọn èèyàn kà sí ìjọba Babangida lọ́rùn àìmọye ikú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá àwọn akẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ka ẹ̀sùn ẹ̀ sí Babangida lẹ́sẹ̀ yàtọ̀ sí gbogbo eléyìí Babangida tún yapa àdéhùn rẹ̀ láti tètè ṣe ètò ìdìbò tó máa gbé ìjọba fún alágbádá pẹ̀lú bó ṣe ń sún ọjọ́ àti àsìkò ìdìbò síwájú láti ọdún 1991 títí di ọdún 1993 bákan náà ló tún gbé orúkọ àwọn kan jáde èyí tí àwọn èèyàn kà gẹ́gẹ́ bí àwọn tó mú lọ́tàá tó sì fi òfin dè wọ́n wípé wọn ò láǹfààní láti kópa nínú ìdìbò ọdún 1993 àmọ́ ẹ̀ṣẹ̀ èyí tó burú jù lójú gbogbo ọmọ nàìjíríà tí ìjọba Babangida ṣẹ̀ òun ni bó ṣe da ìdìbò June twelve nineteen ninety three nù tí wọ́n sì kọ̀ láti kéde èsì ìdìbò náà èyí tí gbogbo àgbáyé gbà wípé olóyè olóògbé Moshood Kashimawo Abiola ló wọlé èyí ló ṣokùnfà ìjọba fìdíhẹ́ Ṣónẹ́kàn lẹ́yìn ọ̀rẹ́yìn ni Abacha tún rapálá wọlé tó sì fi Abiola sí ẹ̀wọ̀n èyí tó ṣokùnfà ikú rẹ̀ títí láé ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó máa rántí Ibrahim Badamasi Babangida fún dáadáa àti àìdáa tó ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà.